الحمد لله والصلاة والسلام على نبينا محمد والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين وقال لكم ولو تركاتك فهم نبوة محمد صلى الله عليه وسلم آه، wọ́n ní tí wọ́n ní tó bá gun obìnrin ní nǹkan tí nǹkan yẹn dẹ̀ jẹ́ nǹkan pàtàkì obìnrin wá rí kóhùn nínú kátàsì ṣé tí obìnrin bẹ́ẹ̀ tí ò bá délé tó fi lọ sọ fún a tó fi gbé nǹkan yẹn tọrọ tí ò sọ fọkọ àbí wọ́n ní sọ burú àwọn kọ́ ni pé kóbìnrin gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ lérí tó bá jẹ́ dúkìá obìnrin gangan a ti sọ pé kí sọ̀rọ̀ yẹn kí ṣe kí ni kí sọ̀rọ̀ yẹn àmọ́ dáa ọkọ̀ jẹ́ pé àwọn obìnrin ti wá tá ní nìsìn láwùjọ ti sin wọ́n yẹ ṣe rú ẹ̀ àìbẹ̀ ẹ̀kọ́ ni bó ni màá sì mú kó rẹ̀ lọ wọ́n yẹ sí rú ẹ̀ àdísì yẹn kò lálàáfíà lọ́dọ̀ tí wọn kìí sí kí wọ́n ní kò lálàáfíà a máa lọ́dọ̀ wọn bí ìgbà tí ó rẹ̀ sí sí làdísì yẹn mo rò kó yé báyìí mo rò kó yé bó tẹ̀ jẹ́ pé ó nira àmọ́ tí èèyàn bá lè ṣe oore oore obìnrin bí ó sì rí ìwúlò rẹ̀ pàápàá jùlọ yóò tó jẹ́ kí ọkọ kó bàbàrà rú obìnrin bẹ́ẹ̀ ó jẹ́ gẹ́ni pé á ìyàwó gidi lélẹ̀ ó ní respect púpọ̀ àyàfi tí bá mọ̀ pé ọkùnrin yẹn ni bóyá láṣẹ jù ni àti tọ́ dáa àti tí ọ̀dá náà ní ọmọ ní kí ni wípòye tọ́ ilé ìtẹwà bẹ̀rẹ̀ yìí kò sí tọ́kàn yẹn ọpọ̀ ọ̀dísì yẹn báyẹn náà wí o àmọ́rù yẹn ebí yẹn ní kọ́dílé kọ́mọ́sọ̀fọ́kọ́ ni wọ́n àkóhùn ti fi tọrẹ tí ó bá fẹ́ kí ó fa torí pé bá fi tọrẹ bẹ́ẹ̀ gbà mí gan ó lè jẹ́ wúú nǹkan yẹn wu ọkọ kọfẹ́ mọ́ dáwà lálẹ́ láàrin wọn kọ́mọ́ wò lè sọ àmọ́ kọ̀ dẹ́sẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ sí pé ní èyí tó jẹ́ ti ẹ̀dẹ́lẹ̀ náà dàrẹ́ ti náà tọ́ bá náà lẹ́yìn ọkọ kìí ṣe gíní kìí ṣẹ̀ṣẹ̀ so kìí ṣẹ̀ṣẹ̀ fún so wọ́n lọ tọ́ àlà. Thank you ṣùgbọ́n bá ṣẹlẹ̀ pé èèyàn fẹ́ wọlé tẹ́lẹ̀tì ìwọ̀n láti ṣe àkáǹkẹ́ èèyàn fún ọkọ̀ wọlé ṣé ìyànà ní àtúnṣe wọlé ṣàkóso nǹkan kan. ọbẹ̀ ṣe kìí àṣùkọ́ wọ́n ní tí èèyàn bá fẹ́ jẹun táà àti ṣe bísmì láì sẹ́mọ̀ pé anábíkọ́ ní táàsọ̀ oníkàṣẹ́ bísmì láì àwọ̀láwó wà áfẹ́rọ̀ bisimilayi awalawo wa àkírọ̀ ìmí ni bisimilayi fi awali wa àkírì wọ́n ní sẹ́rù rẹ̀ sẹ́ tàbáwọ̀ tọ́lẹ̀tì náà sáàlì lọ́gbọ́n sí sọ́wà ní àwọn olùbìnlá ìmìnà lọ́kúgbósí wà lọ́kàbá ìsẹ̀fí àwálìí wà áfèrè sọ́ọ̀sọ̀ bá wọn ni àwọn kọ́ ni pé ìpìlẹ̀ níbi ọ̀rẹ̀ sí ni pé ẹ̀rí láàmà wá kí kìtùpá mọ̀ fẹ́ ṣe òṣùwọ̀n kan kìtùpá mẹ́ náà fẹ́ sòṣùwọ̀n rẹ̀ á fèlé ìwọ̀n ilé ẹlẹ́kẹ̀ẹ́jì tó wá ni pé òfin kan bẹ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń sọ fún wa pé láàkìyàsá fìlẹ̀ ìgbàdát láàkìyàsá a gbọ́dọ̀ máa ṣe fọ̀rọ̀wé ọ̀rọ̀ níbi kíni ìwé ká fi ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀yẹ̀ ká wọ́n ṣe bẹ́ẹ̀ ká fi ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ẹ̀sìn kọwa ní pàtí ọlọ́run ti ní a ṣe báyìí bíbáyìí a tún lè ṣe báyìí náà torí a lè fẹ́lẹ̀ yìí náà wọlé ìpìlẹ̀ ní pé kò dá àmọ́ wọn máa gbà láyè fún wa ìtumọ̀ kọ́ìdà yìí ni pé tó bá já sí pé ní ìtafẹ́sọ̀sùn wọn fún yẹn ká ní pé ìjọsìn yẹn ni ìjọsìn tó já sí pé ní ókùn òhó ta àgbòdé yìí ìyẹn ni pé ìdájọ́ táàfin ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọ̀sọ̀dí rẹ̀ fún wa ìdí rẹ̀ ló sì hàn ìdí rẹ̀ ló sì kí ni kọ̀ hàn nínú ọ̀rọ̀ yẹn irú ìjọsìn bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ sòsùn wọn lélẹ́rí ẹ̀gbọ́ ọlọ́run sábà máa ń jẹ́ ká mọ ìdí tó fi ní ká nǹkan ànẹ́bìnrin máa ń sọ di fún wa ọlọ́run sì ní sọ́ngbà mi ìdí tó fi ní á se nǹkan àmọ́ ìdí yẹn ni yọ́ jẹ jáde nínú no ọ̀rọ̀ yẹn tí yóò fura wọn pé ìdí tọ́lọ̀ bí náà ṣe nǹkan yìí nì gbọ́nà ni ọmọ gbé owó olówó kẹ mọ́ gbé owó olówó kí ni díyìn ọlọ́run sọ díì tí ò bá ọ̀rọ̀ wá rí dì kí ni díyìn ọlọ́dọ̀ tí ẹ náà tí wọ́n náà lè mú díyẹ jáde àbọ́ mú jáde mú jáde kárí kí ni dí kọ́ bá fara ní ọmọlàkejì rẹ kọ́ bá bọ́ ọmọlàkejì rẹ jẹ́nu so yẹn lẹ́sìn ó dùn mú jáde ó ti yé tọ́ ẹni tó bá gbé owó ọlọ́run kí wọ́n gé lọ́wọ́ tó yẹn bá tówó tó jẹ́ tó tọ́rúbù òdì náà bí ká sọ pé bóòdì náà ní ìsìnwọ́yá ká sọ pé wọ́yá bí ìjáde àti ten thousand wọ́n ní wọ́n gẹ lọ́wọ́ tọ̀ a ti mú sí ọwọ́ lọ́wọ́ àpùtà gẹ kí nìdí náà fi náà gẹ lọ́wọ́ ìdí ni pé káburú yẹn wọ́n pa àfipọ̀ mọ́ ẹni tó bá ti gé lọ́wọ́ nísìn sí ètò ọ̀rùn kó tún lọ jáde mi torí wọ́n ti gé ọwọ́ tí yóò fi yọwọ́ nínú àpò kò sì mọ́wọ́ sí lò tẹ́lẹ̀ kó tó lè pàfẹ́fẹ́ owó sí yóò di ẹ̀yìn 20 years bọ́ẹ̀rẹ̀ tí ló 40 years láyé ó ti súnmọ́ sáré àbí ó súnmọ́ sáré torí pé kíyàn tó dára kó tó máa yọ kó tó máa fọwọ́ ọ̀tún rẹ̀ yọ owó kiri ó ti pẹ́ lérí ẹ̀ kó tó pàṣì lérí ẹ̀ ẹ̀kejì ni pé yóò jẹ́kọ̀ fáwọn àmì aburú tó ṣe kíni yóò dínkù sọ pé ọlọ́kọ̀ sọ pé فالصارق والصارق فاقطعوا أيديهما كني جزاء بما كسبا ọlọ́run ní ẹni tó jalè lọ́kùnrin àti lóbìnrin ẹjí wọn lọ́wọ́ ẹ̀sán jẹ́ tí wọ́n se ni ọlọ́wọ̀n sọ̀dí fún wa àrí a máa mọ̀ pé dìyẹn ni pé kí aburú ọba fi pọ̀ nínú òlú irú àwọn nǹkan báyìí wọ́n lè sọ̀sùn wọn lé wọn lérí torí pé a ti màdí wọn bọ́yọ́ lọ́wọ́ sọ àbí ọlọ́wọ́ sọ àdẹ̀wà gẹ̀ẹ́tì níyẹn torí gbogbo ntọ́lọ́wọ́n bá se lófin pátápátá àti tó se láhàn ànábì eré àhàn ànábì àti tó se fún rẹ̀ direct gbogbo ẹ̀ pátápátá ló nídìí gbogbo ẹ̀ ló ní kíni ìdí tá a fi ní gbogbo ẹ̀ ló nídìí ni pé tá a fi ní gbogbo ẹ̀ ló nídìí ni pé ọlọ́run ti pè rẹ̀ ní ọba alihakim kí mo pé ọba ọ̀jọ̀gbọ́n orúkọ yẹn ní dandan sí ní kọ́ṣiṣẹ́ lára ọlọ́run gbogbo tọ́nà bá ti wá sí yóò ṣe kíni yóò nídi ìwọ ọmọnìyàn ló lè ṣe nǹkan míì tí ò ní nídi ó lè ṣe nǹkan míì tí ò ní kíni wọ́n ní wọ́n kí ló tó yóò sùn síbẹ̀ yẹn mo kàn gbàgbé sùn lọ náà ni mo kàn ṣe kíni àbí sọ nídi báwọn kò nídi ọ̀dà ọ̀sùn ọmọ ń wà tọ́ sára ọmọ ń játọ́ lẹ́nu ọgbàmá ibi tó ti sùn lọ ṣé iṣẹ́ ló ṣe àbíṣẹ́kọ́ ṣé ó nìdí tó fi ṣe ó nìdí lọ́wọ́ rẹ̀ ẹ́ tọ́ àmọ́tọ́lọ́run ó nìdí a lè wá mọ̀díyàn a sì lè mọ́ mọ̀díyàn ìdí tàbá ti mọ̀ ìdí tàbá ti gíní ti mọ̀ a kí ń sòsùn wọn kì á sì lè lérí pàtọ́lọ̀ ni a ṣe bísmìláì sí mẹ́nà àdísì yẹn pé ẹ̀sẹ̀ ìdítẹ̀ fi ṣe bísmìláì lẹ́lẹ́ kò sí ìdí yẹn náà sì hàn lójú méjèèjì ìdí yẹn náà ṣe gẹ́ni sẹ́ǹdé bẹ́ẹ̀ni lọ́pẹ̀ mọ́ sí gbọ́lọ́rọ̀ ìdí yẹn náà hàn lójú méjèèjì so gbàtí bí yẹn ò ti hàn yìí ẹlẹ́mọ́sọ́gbé àkálẹ̀ bẹ̀rẹ̀ kó lè lárùbáríkà ni àbí tó gbé tàbá fi orúkọ ọlọ́run bá bẹ̀rẹ̀ kó fi lárùbáríkà so kọ̀rọ̀rùn kásẹ̀kẹ́ni káwà gbèrò ọbẹ̀ yẹn torí pé kìí sí pé bẹ̀rẹ̀ jẹ̀fẹ́ lárùbáríkà ìgbẹ́tọ̀ bá yà kalẹ̀ ọbẹ̀ lárùbáríkà ni àti pé kèsì torí ìgbẹ́ ni o fi ṣe àdúrà ṣe torí ìgbẹ́ ni torí èsù tó wà mẹ́ torí ẹ̀ àtún àríkà náà bí o ti ẹ̀fì kọ́ ẹnìkan a lè ṣe a lè ṣe gíní wọ́n sì kìí ásùn mẹ́hùn tó bá gbàgbé tó bá lè jáde ó lé gíní tó bá sì lè jáde tó bá lè rọgbọ́n fi ọkàn rẹ wí ẹgbúnṣe pé ọ́ dẹ́sẹ̀ tó bá wí tẹ́lẹ̀ fẹ́ gba aládá náà ni o sì fi dáàbò búra rẹ̀ kó níbi àbúrú kò fi dáàbò rẹ̀ kó níbi àbúrú o rò kóyé so wọ́láwọ́ta àlàálà náà Eh? Gbéngbọ́. Àwọn ní èlọ sógun ni àbí èjagun. Tọ́ ìsọkúsọ ni. Ànábì ìjagun, ìsìnmọ̀ ń lọ sógun, ìgbà mí kò sì ní lọ, yóò rán èèyàn lọ. Ìgbà mí ní tó bá lọ ó lè má tí ìjà kó jẹ́ pé yọ́mọ̀ kọ̀ntrá àwọn èèyàn ọyẹ lọ́bá ẹ lọ́bá ẹ bẹ̀rẹ̀ sí gbogbo ẹ lọ́wọ́ náà ara wọn àmọ́ máa ń jagun dáadáa ó rò pé so ara kí ń jagun lè ta wí ara pé ń jagun òun ní kíni ara pé ń jagun òun lè ta wí sókèlè so, Allah ta'ala alam. Naam. Èyí kìíní òkè. Yà ṣe òṣínú orúkọ ànábì. Tọ́wá òṣínú orúkọ ànábì. Àwọn aláìmọ̀ kan náà máa ń pànábì ní pé tọ́wá ìyá sin. ó ti yé àwọn kan sì máa ń wo pé mẹ́tọ́ọ̀dù tọ́lọ́wọ́n bá fi gbé ọ̀rọ̀ yẹn wá tó fi dájú kọ ànábì nínú kùránì a jẹ́ pé orúkọ ànábì ní jẹ́ bẹ́ẹ̀ àwọn oníbí ilẹ̀ wa tù pé yá yá والقرآن الحكيم إبا يعني إنك على من المسنال نعم فإنك لمن المرسلين يا نبيو ìkan nínú àwọn òjíṣẹ́ ọlọ́run lọ jẹ́ torí ẹ̀ àwọn fídíò ọba ṣe research wọ́n bá ní kẹ́ni ànábìnrin ọlọ́run pè bẹ́ẹ̀ tọ́ à máa àǹzálìnà àlẹ́ìkàlùkùrọ̀ ànàlẹ́ tàṣkà ní bàtọ́lọ́ ní tọ́ à ànábìnrin torí pé ọlọ́ni pé ni àṣọ kùránì kalẹ̀ fún ọkọ̀ lè ti bẹ̀rẹ̀ sí kí ni sórí ibú ẹni tá bá wo mẹ́tọ̀dù yẹn lóòótọ́ wọ́n náà fẹ́ ní pé kí ni àmẹ́ta ló pe láàánẹ́bì síwájú rẹ̀ mẹ́un lọ́rọ̀ mọ́kànwó ọ̀nà tánàbí fi tí ọkùránì fi pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ yẹn nìkan ta lọ ní ó kọ ànẹ́bì ní tọ́ a síwájú rẹ̀ ta ló ní yáásín lókọ ànábì síwájú rẹ̀ kò sí tọ́ ọ̀bá wá rí ta ló tún wá pè síbẹ̀ síwájú rẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo àwọn náà sọ̀hábà wọ́n ti pàdébì ní kíni tọ́ha àbíkọ́ pè yáásín kò sẹ́ni tó pè fún rẹ̀ wọ́n tó rí ọ̀dọ̀ yóò gbídí àlàtí àwọn bídí àtàtàna wà ní o kìí tó ní o àwọn tó ní ìjogun rẹ̀ látọ̀dọ̀ wọn ni wọ́n ní sálàf wọ́n jogun rẹ̀ látọ̀dọ̀ wọn ni torí ẹ̀ lọ́dọ̀ àwọn àfá sálàf ó kọ ànábí òkè jẹ́ kẹrin kìí jẹ́ tọ́ ayáṣẹ́ orí tẹ́lẹ̀ ní báńkì ẹni tọ́ ayáṣẹ́ kíní kan muzami ló àwọn bídí àwọn ọlọ́wọ́ sọ wà bẹ́ẹ̀ náà Naam, bàbá. Ìdí mo bẹ̀rẹ̀. Naam. Téèyàn bá ee kí ló fà téèyàn fi jẹ́ sà? Kí ló fà téèyàn fi jẹ́ sà? Ẹ́ alhamdulillah wọ́n lẹ́ni tí ọ́rẹ̀ tó bá jẹ gbèsè oòrùn àọ́kọ́ ni pé nínú ẹ̀sì tí ọlọ́run ọbọ̀ òfin kankan yọ̀nda fún wa lópin gbàtà àbá ti ń mítà àti ìkó òun ni kíni e, ìrún gbogbo òṣìṣẹ́ bá ti bá ara wa ọlọ́fẹ́ ká kírun bẹ́ẹ̀ bàbá sí lágbára mọ́ tó bá di pàrá gídá ni pé kí èèyàn mọ́ fọkàn kí wá di kíni ní kí wọ́n wọ́kà kí kọ́wọ́ wọ́kà kí ìyẹn ló sì mú ìyàn lórí bọ́ wà fọ́kàn sí aláàkbọ́rú wà fi sì kámọ̀ wà fi sọpọ̀ ti kàfátíà ó lè sọ̀rọ̀ àmú ó lè fi ọkàn rẹ̀ nǹkan ma fi rò bẹ́ ọlọ́wọ́ gbà kò sí lágbára mọ́ni àwọn àmì ní tó bá ti kàn yíò kò mí nìmọ̀ tó bá ti kàn pé ọkàn ló kù kò sí gíní àmì ìtọ́ da tó sì tẹ̀sùn wọn ni pé fọkàn kí torí pé ànẹ́bí tó sọ fún sọ àbà tó ní pé kírun lórí ìdó tó bá lágbára eré ìjòkó tó bá lágbára eré ìrọ̀gbọ̀kún tó bá lágbára kọ́ takaka kọ́ sí gíní kọ́mọ fi kí ó ti mọ̀ kẹ́ tó bá àkàkọ̀ lè sí gíní kò lè lọ kò lè bọ̀ èyàn bá sì bá rẹ̀ níbi tó ti ta kan ọlọ́mọdé àárí ó súnmọ́ kọ́mọ́ lè sọ̀rọ̀ dáadáa gan ó ti yé èyí tó súnmọ́ kọ́mọ́ lè sìgínì sọ̀rọ̀ dáadáa so a jẹ́ pé ilé ànábì sọ mẹ́rin ni pé gbòsí ta bá wà ní tó bẹ́ kọ́kàn náà ni a sì kí ni a máa fi kì mo rò pé clear torí ẹ kò bá a rárá gbogbo nǹkan yìí lọ́yẹ kí kálukú kọ́ mọ̀ níyọ́ta rẹ̀ bá dé kò sẹ́ni táàrẹ̀ ò lè ṣe wọ́n èfi yọ́yàn tó bá rẹ̀ nìkan tó bá mísà kí ara lè yí ara lè yí ọba rí tó gba amúnisì ó ti táìbọ́ọ̀dù tó mú onísì àbá lóbi súnmọ́ ọba rẹ̀ ọlọ́lọ́mọ ti ń ṣe ó ti kó èsì ni àbí ilẹ̀ gbé hiv ó ti kó ìwọ náà lè kó láìsí síná ọlọ́run mọ̀ ní járì ara lè bàbá ara lè ìtọ̀síkà ní dá aláàmù ní ọba rí bó kù báyìí ọmọ ìwọ́n jù bí pálí lọ ọwá fi ń sí yẹ̀yẹ́ ẹni tá a lè fi sí ẹ̀yẹ́ bẹ́ẹ̀ oníbíbí àtògbó pọn tí wọ́n ń pèpè lọ bí kíni bíbí dí àtògbó pọn bẹ́ẹ̀ bí ọmọ tí máa ń ta sí súnà lọ́dọọdún ọtí irú yìí ọba mú ẹ̀hẹ́n nígbàkọ́ tó mẹ́wàá látọ̀síbítà àmọ́ tó bá ń pèsè torí ẹ̀sìn báyìí lọ fi ń se fi sí ẹ̀yẹ́ báwọn ọkọ̀ ẹ̀fọ́dù kan mú ni kò bá jẹ́ ordinary home media kò bá mú gbọ́rọ̀pọ̀yẹ́ torí bí kò sẹ́ni tí ó lè rẹ̀ ìjọdé ìjọ gíní ààrẹ lòun ṣe rí báyìí èyí kọ lẹ́ta rẹ̀ kalẹ̀ èyí ṣe gíní kò sí kí èyí kọ lẹ́ta rẹ̀ kalẹ̀ àbí mo láde òkè ọmọ rẹ̀ mi ní ìjọba yìí dókítọ̀ gan tó bá gbá mú báyìí àbúrò ilé rẹ̀ dọ́kítọ̀ ni àwọn atún rẹ̀ ó sọjú ojú ọlọ ó lè gíní ọlọ́kọ̀ọ́sọ́ àmẹ́ pálẹ̀ mọ́kàlẹ̀ díjọ́ tọ́ máa díjọ́ yẹn ọlọ́run ní jẹ́ káàrẹ tọ́ lágbára jù wá lọ rẹ̀ wá orí tó ti rẹ̀ wá ọlọ́mọsàbà mú kó mẹ́ bá rẹ̀yàn tó ṣerú ní ẹ̀bá wá ní pé ọ̀rẹ́ òun kò kírun lọ́jọ́ márùn-ún kò bá àjọjọ́ kan tó bá fi lè ti fi irun yẹn lẹ̀tọ́ bá lọ kọ́dà ó débi pé tíyàn bá lè sàlù àlá kán bá sàlù àlá àbíkún sí táyà mọ́mù fún tí ìbá tó lè fomi kara ká ní ẹni kò tún ara ẹni tí ó sì kankan fún náà ìṣẹ́jú sí táyà kò sí lè gbọ́wọ́ rẹ̀ níbi tọ́wà kó fi ẹ̀mí sàlù ọlọ́run níbi tábára yí bá mọ́ náà ní kẹfì sinmi láìsẹ̀ pé wọ́n lọ choice lẹ́sẹ̀kẹ́ni agbára rẹ̀ ti pín ibi tó pín sí náà lẹ́sẹ̀kẹ́ni lórí sinmi ayé wìtí mú ọlọ́run mọ̀jọ yí wa tí yẹn bá ti wá fi ilẹ̀ ọjọ́ márùn-ún tí ò kí táwọn ọlọ́tọrọ àforíjì kò lè sí díọ̀sẹ̀ mọ́ o àwọn aláìmọ̀ká náà máa ń se yíhun àwọn oníkẹ́ òkè àwọn láìmọ̀kan tó ti àwọn láàrin káhùn a máa ń síbẹ̀ ẹni tó bá ti jẹ́ pé kò kí òun láti jọ ìkò sì gbàwẹ̀ tó bá lọ sí tọ́bílì sì gbẹ̀ sí wọn báyìí wọ́n ni gbogbo àwẹ̀ tó ti jẹ láti bí ọdún mẹ́wàá kọ́ sí gẹ́ni máa ń se ní o alátijọ́ yìí tó ti gbàgbà tó ti bàlágà ó wà ní 25 years oh kírun ẹ̀yà ìyàmú lójú parí gbogbo ọkà tí máa ń lẹ́rìí tí ó máa san gbèsè irun ẹ̀rí ní zúrì yóò san gbèsè irun rẹpẹtẹ yóò máa kà tó bá lè kí tọjọ́ márùn lọ́jọ́ kan kò kí kí tọjọ́ mẹ́ta lọ́bá lágbára kò kí kí tọjọ́ mẹ́wàá ìṣẹ̀lẹ̀ o tó bá ẹ̀sẹ̀ kó bẹ́ẹ̀ nísìnyí bóyá wọ́n ti ń lajú díẹ̀díẹ̀ wọ́n àwọn tẹ́ máa ń di ẹrù káàkiri mọ́ lásìwò ẹ̀ wọ́n ní ìmọ̀lóládé ní ọgbọ́n ògbé o ìmọ̀lóládé ní ọgbọ́n ògbé ìmọ̀lóládé ní ọgbọ́n ògbé ìmọ̀lóládé ní ìmọ̀lẹ́sìn yí o ìmọ̀ ní ọ tọ́ọ̀ bá ti nímọ̀ o lè ṣe o wọ́n yé fẹ́ àìmọ̀ kan sí o ayé gan ní ìyòkínfà ìmọ̀ kan sí ṣìwọ́n lè sọ́kẹ́ torípò ti rí pé nọ́ọ̀sì ti ń gúnyàn abẹ́rẹ́ kí wọ́n náà wọ́n abẹ́rẹ́ kọ́sẹ̀kẹ́ nìkan kí wọ̀ ní tọ́ọ̀lọ̀kọ̀ ọ̀rọ̀ kátà nílé máa ń kí wọ̀ ní ọ̀dáràn lọ́yẹ̀yẹ̀ ọ̀dáràn ọlọ́mọsẹ̀ tí wà bẹ́ torí ẹ̀ irú ẹni mẹ́ẹ̀kọ́ mọ́ lọ́tọ́rọ àforíjì èyí tó súnmọ́jù ní ọ̀pí ọlọ́run àforíjì èyí tó súnmọ́jù ní gẹ́gẹ́ ni ọmọ máa o ọmọ máa ni o ó lé gẹ́ni ọmọ lọ́tọ́rọ àforíjì kò sí nǹkan tó fẹ́ ṣe jù yẹ lọ kọ́mọ́ lọ lóhun lọ sọ̀rọ̀ nǹkan o kò sẹ́ni tó gbéṣẹ́ ẹran tààlẹ́lẹ́ tó fẹ́ fi jọ àwọn sọ̀hábà àríkún ó se bẹ́ ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kìfèrí ni wọ́n tẹ́lẹ̀kún tó gba islam ìyẹn ò tí ẹ̀rọ ọ̀nà ó ti yé torí pé al-islam yẹ jùgbò máa kọ̀bìláwò àmá èyí tó kílẹ̀ ni pé á ti rí kan sí méjì nínú wọn tó ti gẹ́ni tó ti máa kó sí bóyá látara rẹ̀ báyìí anẹ́bẹ̀ẹ́dẹ̀ sọ gẹ́ni yọ́ lọ tọrọ àforíjì ni o mo rò pé yíṣà torí ẹ̀gbọ́n sì jẹ́nu ọlọ́ọ̀tà àlàánu náà sẹ́lómi níbèrè àbí oníbèrè ètò rẹ̀yìn lábẹ́ ìyẹn ni já lọ mẹ́ lábẹ́ ọ̀run ẹ pé ó ń ṣe kan lórí gbogbo bí kí òun yẹn ó mọ̀ mọ̀ lọ ìgbàlá wá padà wá gbàgbé pé ó sàn àti máa wá sí bí agbára tó bẹ̀rẹ̀ kí lásìkò lọ èèyàn gbọ́rọ̀ lọ́rùn lára láì sepo ojú onírin àjò kọ́ mọ́ wá kínú jẹ̀mọ́ mọ́sílásí kọ́ wá mọ́ mọ́ sí kíni lọ lára ọgbọ̀rọ̀ lọ lára àyà àfi tó bá gún wọ̀kí jàmá wọ́n tẹ́ gẹ́rì wọ̀kí jàmá àbẹ́yìn gangan lẹ́ni jàmá ẹ̀wọ̀ ìmáàmù olùsẹ́kẹ́rì o lè ní ẹjíkádìlé rẹ̀ jù bàbá ẹ̀ láìsẹ̀ bẹ́ ọkẹ́ lọ́wọ́ lásì wọ́n náà tẹ́kẹ́rì àyàfi tí ẹ bá wà ní under condition ó ti yóò rẹ̀ ọ̀rẹ́ láàárẹ̀ tí ó lè jẹ́ kó dìde àbí tí ń se lọ́wọ́ ní tó bá fi ilẹ̀ yọ́ dá wà láà lẹ́s fún gbèsè ayé so kó jẹ́ wọ́n kírùn yẹn tó bá ti wá bá ní òun pàdà lọ kítò kò sí tó burú mẹ́ ẹgbọ́ ayé o àbí ń jẹun lọ́wọ́ ti délẹ̀ kò tí ìjẹ ti délẹ̀ àbí wọ́n ti lọ ràá wá ó kò díẹ̀ tí ìdélẹ̀ ó sì rí pé ah, mo se ń wúra mi ọkàn mi ò gbé ọkàn mi ò sẹ́kí ni ò gbé wọ́n ti bẹ́ ra ń ó dájú pé eré ẹran eré ráìsì ní ọ̀sẹ̀kí ẹwọ̀n fi ìrò lérí o ọ̀dà ìdílé rẹ̀ wa ìgbà mímẹ́ ọ lè jẹ́ pé ó ti wá rí ọ́ ó ti wú ikọ̀ ẹ̀ṣẹ̀ wọlé ni ó lè sinmi ìgbà tó fi lókun lára lókè ìgbà tásìkò òun yàn bá ti jáde o tí ó sì ní jáde ìwọ́n nìkan lọ fẹ́ kírun bó ṣe wọlé báyìí àmúgbà tó jí ó ti ara rẹ̀ ti wá wíìk ó lè sinmi dáadáa kò lókun lára torí pé tó kírun nígbà tó lókun lára ó yọ ọlọ́wọ́n bá nínú lè tó fi ìnira kí lọ ọ̀gbọ́ báyìí oyọ́ lọ́n bá nújú ètò fìnira kí lọ àwọn wákíjẹmọ́ ìná bá ń kí lọ́wọ́ ọ̀rọ̀ jù lọ ọlọ sí kẹ́lì ọlọ́kì àyàfi tó wáyé pé ìnira tó bá tún lè ọyàn ó tún lágbára gan-an orùkó clẹ̀ torí ẹ̀ tọ́ bá padà wá rántí lọ́jọ́ kejì àbí lọ́jọ́ kẹta kí ni wàá ṣe wàá kí lébìdé lè bó ṣe rántí yẹn náà lò anábì ní ẹnikẹ́ni tó bá gbàgbé kírù tí ò kírù àbósùn lọ tó wá jí nígbà tí ò lérò kọ́yá kírù yẹn gbà tọ́ rántí ẹ̀ àṣkásìrì dọ́lọ rántí rẹ̀ àrí àwọn tí ń kásìrì lọ́wọ́ kí ìṣá ilẹ̀yìn wọn tọ́bá sálámà kò gbé aṣọ ìlú ilé ilẹ̀sìn ránwà ọlọ́ọ̀tọ́ àlàáfíà náà bóyá èèyàn fẹ́ pa ọ̀rọ̀ léyà sí èèyàn fẹ́ pa ọ̀rọ̀ léyà sí ṣé tó bá tọrọ ẹ̀ sílẹ̀ ní àdéhùn kíkọ́ lórí rẹ̀. alágbárí nìyẹn kò sí ẹ̀rí ẹ̀ àwọn èèyàn àwọn afá mi máa ń sọ ọ̀ àmọ́ kò sí ẹ̀rí ẹ̀ kò sí ẹ̀rí yẹn ẹran àkíkọ̀ lọ́dọ̀nà ìyànlẹ́ ọlẹ́rí gẹ́gẹ́ bá àwọn míì ṣe sọ́nà àwọn afá, so tó bá bọ́ sọ́jọ́ ọjọ́ tẹ́ paléyá ẹran àkíkọ̀ rẹ̀ jẹ́jẹ́ ọdọ́gẹ́ni ma ní àníyàn méjì ò lè wọnú ìyẹn àmọ́ àfá mi ma ń sọ ò so àwọn ìtọ́ hàn ní pé kò lè lọ bẹ́ẹ̀ ọlọ àlà àlà ta ni yóò jẹ́ ìbíjọ́ ó sì jẹ́ ni Yeah, yeah, yeah. Yẹ́sẹ́nu. Èrè ah, dọ̀tí. Nàìjíríà dọ̀tí ẹ̀yìn kí wá ní owó àbíwọ́gbọ̀nù náà ni sọ rírí ni àbọ̀ ohun ohun ni àbọ̀ rírí kí lọ tó máa bèèrè kò ti gbọ́ tọ́ ẹ̀hẹ̀ ọ̀yá gbogbo Ìyàlé ìpọ̀ lóòrùn ẹ̀tọ́ wá lóòrùn kò lè fún o kò lè tẹ́gẹ́ ìwọ̀ kó fún wọn nílẹ̀ yorùbá wọ́n ní àwọn òbí rẹ̀ náà àwọn òsààrẹ kékeré nù agbẹ̀rẹ̀ sí wọ́n sọ ẹ́ sí mo rí wísá ara tó mọ̀ ń nù wa òsààrẹ kékeré ó ti gbọ́ rí ẹ́ ẹ́ ẹgbò wọ́n ni àwọ̀sà bí yóò sí ẹ́ ọlọ́run kékeré ẹ̀hẹ́n tí wọ́n lọ ọgbà ní ọlọ́run kékeré ni àwọn òbí rẹ̀ eré ìgbóhùn ò sí ọ̀rọ̀ ni wọ́n sọ ọ̀rọ̀ ọlọ́run kékeré ọlọ́run kékeré lóbìnrin èrí ìbú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹbọ gbá torí ẹ̀ tóbi rẹ̀ bá ní ọwá bá òun sẹ́bọ àbíwá fún mi lọ́wọ́ pé òkú ṣe ẹni tó sọ tó bá ní kẹsẹ́ bẹ́ẹ̀ eléri ìbú àfáàní ọgọ̀rọ̀ fún wọn ọgọ̀rọ̀ bá wọn dá sí tí ó bá kú tí ó bá kú ó lè rí ní kú kárí ọ ọ̀kan ní sọ́bẹ̀ fún kẹ́kọ́ kárí ọ àmọ́ ó bọ̀ pé ẹ̀bá kú bọ́ jẹ́ pé ilé ilẹ̀ fẹ́ se ìrìn fún yí lówó dọ́wà ní ọ̀dájú ọ̀tẹ̀lé kùránì ní kùránì ni mo ń ni mo ń tẹ̀lé tọ́bálọ̀ ọmọ tó ń se sọ pé à ànẹ́bì lọ́kọ́ mi lónìí segin ló ní ṣe bẹ́ẹ̀ mọ́mọ́ tí ń ṣe ó túbọ̀ kọ́jú gẹ́ni ọmọ tó ń ṣe torí ẹ̀ ọlọ́wọ́ bá ní wà ń já àdáàkà alá àǹtò ṣìríkà bí máa lẹ́ìsà lákàbí ìlmù fàlátò tí ìhìmà wàsọ̀hìbìhìmá fìdóníyà wàsọ̀hìbìhìmá ọlọ́ni tán bá wá bọ́ ipé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wàhálà rẹ̀ alẹ́ an tó ṣeré kàbí ma lẹ́ìsà lákàbí ìrìnlù ipé kọ́ sẹ́wọ́ pẹ̀lú ìbí ọlọ́run ọba alá ọlọ́run ìpàlà tó ti ìhìmà mọ́tẹ̀ gíní wọn o wọ́n bá wọn sí nílé ayé pẹ̀lú kíni pẹ̀lú dáadáa so kọ̀rání nìyàn torí ẹmọ́ dáwọn lóhun torí ọmọ ní ọmọ wá kọ́lá wọn bá wọn gbọ́n wọ́n jẹ́ kíni wọ́n bá wọn gbọ́n o ọba rọrùn fún láti lè gbónú gan lọ jùlọ kíni lọ jù yọ gbogbo lọ ìbọ́lọ́wùn ni ó yẹ kó jẹ́ gẹ́gẹ́ ẹ̀kọ́ lè sọ̀rọ̀ ẹmọ́bìnú máa ẹmọ́bìnú sáà ìbọ́lọ́wùn ni ó yẹ kó lè sọ̀rọ̀ náà èmi àti ọjọ́ lẹ́jọ́ parú kàbáhùn pé ó sì sèré jáde ọlọ́run fífà ó sírò lọ ọlọ́run sọ àgbẹ̀ sọ wà láwọ́ tààlà náà ìbéèrè kan ní pé ẹni tó tó bá ìmọ̀mù tó ń lòun olóko mẹ́rin tó wá bá rákà méjì tí tó bá máa san rákà méjì tó tẹ̀ tó bá máa san padà tí ó méjèèjì náà ni ń bẹ torí pé anábì sallallahu alaihi wasallam pé fàmọ́ àdẹ̀rákítún fàṣọ̀lò èyí tẹ́ bá ti bá ẹ̀ṣẹ́kẹ́ni ẹ̀kì fàmà fàtàkùn fa àti mù èyí tó bá dẹ̀bọ̀ fún yí ẹ kọ̀m̀plìtì rẹ̀ nígbòmí o ní fàkèdò ẹsẹ̀gẹ́ni ẹ̀sán gbèsè tó bá bọ́ fún yí èyí tí ó tẹ̀sùn wọn náà àwọn àfá ní pé ẹ kọ̀m̀plìtì rẹ̀ ni ẹsẹ̀gẹ́ni ẹ kọ̀m̀plìtì rẹ̀ ẹ má san gbèsè tó bọ́ fún yí kálọ̀ bá fẹ́ san gbèsè ni irun asìrì lápẹjúwe ní sí ó fẹ́ san gbèsè rẹ̀ ni ajẹ́kẹ́ méjì tọ́ jẹ tọ́ ọba máa mú lẹ́yìn rẹ̀ lóṣèké ni ajẹ́kẹ́ wàá ka fatia wàá ka sura lẹ́yìn rẹ̀ àbí àwọn akẹ́kọ̀ọ́ fẹ́ kọ̀m̀plìtì ni ajẹ́kẹ́ wàá ka fatia nìkan eléyìí ni tó tẹ̀sùn wọn tó dáa jùlọ ká máa ṣe ká kọ̀m̀plìtì yẹn lọ dáa òun ni ò ní jẹ́ ká gbé iwájú sẹ́yìn a sì ní gbé ẹ̀yìn síwájú mo rò pé so wa kasura ka sóra nìkan wà á nìkan so wà á dẹ́ rúkú à sàfùlà wà á ka fátà nìkan wà á dẹ́ so bó sì jẹ́ ní ọ̀nà ọ̀tọ̀ àdáhùn. kò ní ní àà ìrọ́bù fún ní ìwò èyí tọ́ràn ni pé bíyàn bá ti lọ sógun ni wọ́n se gíní wọ́n má kẹ náà ni ẹ̀ṣẹ́ tó ń sọnù wọ́n ní tí wọ́n fẹ́ bèèrè ni pé gbàtíkọ́lì fẹ́ kú ó ní kọ̀fẹ́ síbi tí ọgbẹ́ ọ̀wà lára àwọn in le sọ bóyá tẹ̀yẹ̀ rí lè mínà ti gbọ́ rí o so àwọn sọ bóyá náà ni kò túmọ̀ sí pé ẹ̀ ní ojú ara rárá o àgbọ́yé tó wà ń bẹ̀ ni pé sa ní gbogbo eríkèríkè ara rẹ̀ káàkiri so káwá jẹ́ pé a rí kan nú ara rẹ̀ tí ò ní sí kíni tí ò ní sọ tí ń sọ nìyẹn kìí pé àpánikanlẹ̀ nígbàtọ̀ pé àpáyẹn gan fi sí kíni wọ́n fi rata tún síbẹ̀ kìí sí túnmọ̀ rẹ̀ tó ti yé ọlọ́wọ́ náà sáà náà bí khalid bin walid lẹ́jọ́ lè jagun ẹ̀sà àmìyàn lẹ ẹ̀fẹ́ kú àbí èmi náà fẹ́ kú àwọn tó kún bá dé ọlọ́run jẹ lè dó ẹ̀sà mi torípàlì jẹ́ náà ni àjẹ́nà ni ò ọláì òjíṣẹ́ ọlọ́run ní pé ẹni mùsùlùmí tí ọ̀bá ní ẹ̀mí pé òun máa jagun irú ẹni bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ìrọ̀sẹ̀ kí ni kò pé ọlọ́njá lẹ́mì rẹ̀ fa gbogbo ẹ̀yìn iná ẹ̀tọ́ kojú ogun káàkó yín síta ẹ̀yà ẹ̀tí nípa láyà àbórùkọ́mọ́ ìkéré ni ó ní 15 years àwọn about 15 years náà ti ń bẹ̀rẹ̀ ogun náà àti 15 years wọ́dẹ̀ ti wọ́ 17 wọ́n ti wọ́ kìíní kí náà ń wá kí wá ní ìtí ni àwọn tó ti wà ní and alẹ́ tó ṣẹ̀ gbéyàwó wọ́n kó lọ wọ́n gbé lójú ogun tó ṣẹ̀ gbéyàwó ló fi ìyàwó lẹ̀ lóṣù kí ni oh jagun ah ọlọ́mọsá síbẹ̀ fáwọn náà ẹ̀ sàmí lóòótọ́ ànábìnrin a máa béèrè pé látọ́sí àló kọ́ àlẹ́ àdówì ẹ mọ́ bèèrè pé kẹfẹ́ lọ pàdé ọ̀tá àmọ́ tá ń sọ ni pé tọ́lọ̀ bá ní kógun ẹ̀sì ó dí ọlọ́njá lè dúó ó ti tó náà lásìkò náà gbogbo àwọn tí wọ́n ń dà láàmù láàmù yìí náà ká ti lọ́pọ̀túnítì àti lọ kojú wọn kí wọ́n mọ́ ní ìlú àsìláàmù àmọ́ torí pé kò sí kí ni kò sí ìjọba kálábá ti níjọba ni àbá tún lágbára a níjọba sáódì kò ságbára wọ́n bá gbá wọn mú wọ́n fínísì wọn láàrin ìṣẹ́jú kan ní wọ́n fẹ̀mí ìwé ara orí ohun ọlọ́dẹ̀ ọ̀fẹ́ nìkẹ́ni wà látò lè kú bí àìdí kún tààlùkà saudi ọ̀lẹ́mí ẹ̀ àwọn tó lè kojú amẹ́ríkà nísìn làwọn china wọ́n máa kojú ẹ̀ wọ́n tó kojú wọn ló wọ́n tó kojú wọn ní kíni lágbára ní yẹn nígbà mẹ́lẹ́wọ̀ sáwọ́dí tó bá lóhun òpèpè gbógun nínú lóhun alọ́lẹ̀ ni a ní kíni èyí tí ànẹ́bì ti bẹ bá fún pé aláhùnmọ̀ ní china ká sọ fún eh, olórí amẹ́ríkà kí ló kọ́ ìjọ amẹ́ríkà ẹ́ eh? john gbogbo àwọn ọkọ̀ tí ọmọ múyàn tẹ̀tọ́ lẹ́nu ẹ̀tọ́ orí ìpè tọ́ yóò àwọn kan lẹ́ta sí pé gbaslam aslim to slam gbaslam sọ rere ẹ̀sọ́ ló di méjì wá sí lọ́gbà sílámù à ń bọ̀ àjọ ológun ọjọ́bá ìsìlá ń bọ̀ láì ṣe rú ogun ti àwọn ọmọ tẹ́ ma ń sàkàkiri lọ́tíyé àwọn tí wọ́n jáde ta ogun sílámù físíkà ni físíkà wọ̀ ni àìsàpamọ́ sí kóró àásọpá ń bọ̀ ni tẹ́yìn bá tó gbangbásùn lọ ẹ̀ká lógun sílámù lẹ́lọ́jà lóòótọ́ ni kílẹ̀ yìí lọ dó ní kóró fún ẹ̀wà lọ sánsínú gbó ogun irun kọ́lá ànábí ànábí ọ̀járú yẹn yẹn kọ́ ah, irú yọ kódí àwọn kan wọ̀nyẹ̀ rí wọn alharbo kódí à tá ànábí sọ ó ti yé ànábí practicalize rẹ̀ àwọn sọ bá ṣe kí ni kìí ṣe irú bẹ̀rún kẹ máa lọ sásìwò oró kìí ṣe irú ẹ̀ ọ̀tá èyàn bá lágbára ní ẹjọ́ kójú ara yín ni pé jáde tà ẹ́ ẹ́ tó dájọ́ ẹ́ sì níbi jẹ́ ti pàdé bí bá tún wọ wa lélẹ̀ bí speed tàbí fẹ́ mílkì afẹ́ síkí ni afẹ́ kójú ara wa bí islam sí jẹ́ kalẹ̀ nù kálùkọ́ ẹni tó tó gbagbásùn lọ́yẹ́ kó jẹ́ kí ni kọ́ wá jáde tó bá tó gbagbásùn lọ́yẹ́ bí islam sí ma ń jagun ti ẹnu torí aláwọ̀ àìsojú lànàbí ma ń bẹ lọ́wọ́ ọba pé ọlọ́mọdé dúdú aláàtẹ́ ma ṣe ní o torí wọ́n ti ní sọpá wọn ní bídí àbọ̀ ní sí ẹnu ní ìwọ́n sáré kọlu yí kò ní wọ́n má ní ó lè ní mo fẹ́ torí ẹ̀ ni pé gbogbo nǹkan ló se gẹ́ni ló létò nínú ẹ̀sìn wa níwọ̀n láti lọ rí ẹ̀ kọ́lìdọ̀gbọ̀n wà nílùú ah ọlọ́mọsáàdì ká jòrò àwọn èèyàn bẹ́ ọlọ́jà jòrò àwọn èèyàn bẹ́ wọ́n mọ̀ fara ṣiṣẹ́ fún islam torí iṣẹ́ mìíràn làwọn wá ṣe táwọn jọra wa lójú kí lẹ wọ́n ilé ìfara ṣiṣẹ́ fún islam wọ́n sì lògbó sí ayé wọn fún kò sí jẹ́ kí islam parẹ́ lónìí kẹ́nìkan máa wá tẹnu àtẹ́lù wọn ìwọ́n tó bá ti bẹ̀rẹ̀ àtẹ́lù sọ̀hábà ọbẹ̀rẹ̀ àtẹ́lù kùránì ẹ̀gbọ́ ìwọ́n tó bá bẹ̀rẹ̀ àtẹ́lù sọ̀hábà ọbẹ̀rẹ̀ àtẹ́lù kíni ọbẹ̀rẹ̀ àtẹ́lù kùránì lójú méjèèjì torí pé àtọ́ ànúfin lákọ́lá àtọ́ ànúfin lè mọ̀ kúrò ẹni tó gbọ́rọ̀ wá fún ọ tó bá ti rẹ́nì ẹnu rẹ̀ rún in tó gbọ́rọ̀ fún ọ náà ti gíní irúnù òun náà rún kùránì náà rúnnù gbogbo ọ̀tọ̀ bá gbọ́ ọ̀sọ̀ àbá tọ́ọ̀bá tó bá mẹ́ ò rí bá ti ṣe ẹ̀ sàmí fún ò rí bá ti ṣe kó tètè túbá ní o torí pé àwọn tó jẹ́ àmọ́ kòrá nínú àwọn tó jẹ́ mẹ́sìn nù tó bá tọ́jú rẹ̀ pamá ní ní lọ́dọ̀ ti wa wọ́n sóríire lónìí ó sóríire lónìí ìwọ́n náà ẹ̀mí rẹ̀ ń balẹ̀ pé tọ́ bá kú pẹ̀lú ògo tọ́lọ́tọ́lọ́ bá gbà sẹ́yìn lọ́wọ́ rẹ̀ àlìjẹ́nà ní tààrà àwọn kan lójú orí wọ́n bẹ̀rẹ̀ àtẹ́lù wọn lágbọ́já lọ gbogbo lákàtẹ́gbì ó ti bú gbogbo náà nù ó ti jẹ́ gíní ọba àwọn mínísà buhari ó ti buhari ẹ́ gbogbo àwọn mínísà buhari náà ní gbogbo àwọn pàtìpàtì lọ́kà ló lọ́jọ́ gíní ó ti òun náà ẹ̀ẹ́ òun tó lóun rọ wọn kó sì já mọ́ bàbá ara wọn ó jẹ́ ká lè fún ọlápọ̀lé wọn látóbi ọlọ́wọ̀n bá àlá so bó sì jẹ́ ní ìpín látàlá náà wọ́n níbò láti lè ṣe ìdàpọ̀ láàrin hadith tí wọ́n sọ pé láàájì rọ́ta bá dàlfàtìyí pé kò sí ìjẹ́ra mọ́ lẹ́yìn gẹ́ni lẹ́yìn fatimaka ó ti yé àti àdídánà bí lọ́pẹ́ látàkọ́tẹ̀ olè ìjọrọ àtàkọ́tẹ̀ ó tàùrà àbí pé kò sí ìjẹ́ra ìjẹ́ra ò lè stop àjò àti gẹ́ni títà bàbá ti sọ ìdáhùn àfà sọ ni pé àlèhìjọrọ tó mímaka ilẹ̀ lè in kọ́tàá láìjíra bá dàlùfà ti yẹ pé ìjíra dàlè máa láti lo ìlò mọ́kà lọ sí lùmọ̀dínà kò sí máa torí pa aláàlùmọ́kà náà ti di ẹni ọlọ́run wọ́n ti di kíni wọ́n ti gba islam ìlú mọ́kà náà ti di ìlú islam ẹ máa wùlẹ̀ lẹ́yìn kó lọ mọ̀dínà mọ́ adébáwọn tẹ́gbà islam jẹ́ ọlọ́run kọ́mọ̀ wùlẹ̀ bẹ̀rù kọ́mọ̀ gbé bẹ̀yẹn náà ọlọ́run ní kún ọlọ́mọ́ àmádìsì kejì yẹn ni pé tálìkì àmọ́ ó fi dé tẹ́bá ti wà nù ló kan tẹ́sí ọ̀bá ti rọgbọ ẹ̀ṣẹ́gíní ẹ̀fáṣì ẹ̀ṣẹ́gíní ẹ̀fáṣì ẹ̀fáṣì ni ó ti ẹ mọ́jọ pé torí owó àìró ọ̀pọ̀lọpọ̀ wáyé látàṣẹ lónìí àìró jẹjẹ ní o àìríkíní gbogbo yẹn ṣe jí láwáṣẹ́ kò yìí torí pé àìró jẹjẹ ni kí ti torí ẹ̀sìn abẹ́ ẹ̀kọ́ ni ọ̀pọ̀lọmọ bí o kó sí bàbá rẹ̀ kó sí ìlẹ́sì ló gbé wọn délẹ̀ yìí abọ́kọ́ bí wọ́n sílẹ̀ yìí dárí bàbá rẹ̀ ìjírá pé ọfẹ́ jẹ ọfẹ́ mú ló mú kọ́ lù òkè wàláì àwọn èèyàn burú lónìí tí wọ́n bá rí ẹni tó ṣe pé torí ẹ̀sìn òun ó fẹ́ ṣe ìjírá wọ́n lè gíní wọ́n mà ní oríire òkú ti gbà wèrè mẹ́sìn pé torí pé wọn ò sí wá kú lẹ́yìn wọ́n tí bísínẹ́sì rẹ̀ dá tó ti gbogbo ẹ̀ báyìí wọ́n tó gbáwọn ẹ̀ ń bí sọ́pọ̀ ẹ̀wọ̀n jọ ẹ̀wà lọ kó rẹ̀ orí rẹ̀ ti dàrú wọ́n máa bú ẹni àwọn tí èèyàn bá rí jẹ tí ọ̀bá rí mu tó bá torí ẹ̀ ṣe é jíra tó ṣe kíni tó wá sí èkó àbí tó ti ẹ̀fẹ̀ kólẹ̀ tó gba gẹ́nà lọ́bi tí ò ti sáwọn èèyàn rẹ̀ ń bẹ̀ wọ́n tún máa kására sí ni pé ọmọ yẹn ìsọ̀lẹ̀ ọkùnrin mẹ́ta ni báyìí obìnrin sì ni wọ́n ni obìnrin bí ọkùnrin obìnrin bí ọkùnrin àwọn yẹn ń se ìjíra wọn tó lọ sáwé wọ́n se gíní wọ́n lọ sáwé kọ́lẹ̀ ẹlòmí ọkàn rẹ̀ kalẹ̀ sẹ́ndì ìyàwó rẹ̀ sáwé ní pé wọ́n lọ síṣẹ́ wọ́n sẹ́ndì èmi ọkọ̀ rẹ̀ mọ́ support wọ́n lọ àwọn ni bá ṣe ń wo yòó ń ṣẹlẹ̀ o àwọn èèyàn rẹ̀ sì ṣe o àìmọ́ ọmọ ló ti bàlágà ló ti tó tán àwọn òbí rẹ̀ òjò ọ̀rẹ́ sì ṣe ọkùnrin ní àbóbìnrin ni àmọ́ tó dé kọ́ fẹ́ sáyé òbí yẹn kàwé yóò ni wọ́n tí wọ́n ní fún wọn tó fún wọn ládìváìsì wọn ò jọ gbádùn ní kò ní ni ọ̀dẹ̀ tí pẹ́sì ọmọ yẹn fẹ́ mọ yòrò lóòótọ́ ó ti se sùúrù se sùúrù ó ti ní ti ti ẹgbẹ́ ah, lè bá kàwé nì lè kàwé àìmọye àwọn ọmọ kéèkéé àìmọye àwọn òbí wa lónìí tán dẹ́kọ́ yìí tó se pé wọ́n ò jọ mọ́ 17-18 years lọ tán sákò lókè tán wá jíṣẹ́ lẹ̀ bẹ́ẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ àbímọ̀ parọ́ ni tán wá jíṣẹ́ lẹ̀ yìí wọ́n sì padà rúlà àbíwọ̀ rúlà ni kọ́lẹ̀ lómi padà tó kàwé kí ló dé tí wọ́n ń fi ẹ̀sìn bì sọ́pọ̀ ẹnìkan lónìí tọ́wá ní à ah, ọmọ mú ma náà ní bí ẹjẹ́ náà ni ọmọ ṣe ibẹ̀ wọn níjọ́ lọléèwé wọ́n náà wọ́n gbà wà sí bọ́lọ̀ bá lọ kàwé láyé ṣe gẹ́ni wà á kà torí ẹ bá bí inú ìlú láti wà náà fi lóò ní òní rí ẹ̀sìn yẹn ṣiṣẹ́ wà á sì gẹ́ni ó ti bàlágà nírọ̀rùn wọ́n wá ń fi ẹ̀sìn ní ọmọ láà nínú ilé wọ́n wá ní kọ́ bọ́jà ààbò kọ́ máa lo kéèpù ọmọ tó ti bàlágà wọ́n ní kọ́ máa kúnlẹ̀ ń túláàsì ẹni torí kó lè bá àrí ayé se ó fi kéré kọ́ kan bá tẹ̀ lóhun òdó pé kí ní kèmí ni màá tẹ́wọ́ gbà kọ́ bá wá gbáfà yẹn ṣe bá tí wà tẹ́ lódìdí bẹ́ẹ̀ kó wọ́n fa ìwé ara rẹ̀ kó fa ìwé ni kó fa ìwé ara rẹ̀ torí pé tó bá jẹ́ pé àfa yẹn lọ bá tẹ́wọ́ gbà wọ́n ṣe kí ni wọ́n gbé kó fa ìwé ara rẹ̀ tó bá sì rọ́nà tó fi lè sìnà lọ́wọ́ fún tí ò fi ní hàn sáyé ṣe lọ́wọ́ fún mọ́ lọ lúbáyé kọ́ mọ́ lọ sẹ̀sìn rẹ̀ ń bẹ̀ ọ̀dẹ̀ lọ kọ́sẹ́ bó sì mọ́ lọ skúl bẹ́ẹ̀ ni ọmọ ṣẹ́kọ́ mọ́ fi lọ skúl bẹ́ẹ̀ bó sì lè ṣiṣẹ́ kọjá kan lọ kọ́sẹ́ ọlọ́tajà kọmọ bá bẹ́ẹ̀ sílẹ̀ lọ ọlọ́ba lọ́la ọ̀nà mọ jẹ́rì táwọn òbí yẹn bá dọ̀là tó bá rí kó gbówó dé tó bá rí kó jẹ́ kéré kọ́nà tó bá gbé kẹ̀kẹ́ wọnú ìlú wọn lásán kẹ̀kẹ́ tó bá gbé ni wẹ́ẹ̀kọ́ <laughs> bá bí ẹ̀kẹ́ lọ o sì rọ́kàdà gbé àbí wàláàtò bá ń lọ rásọ ọ̀gàn bí méjì lọ́wọ́ o fún ìyá bàbá kan ní ìyá kan kú tó rà bàtà sí èyí tí mẹ́nu lé pẹ̀lú wọ́n jò ní kò rí yẹn kára fún wọn kò rí yẹn kára ọwá tó fún ọwá tó fẹ́ kàtà náírà òfin lè wọ́n ní mẹ́nu tó fi sàdúrà pé yóò dá fún ọ ṣùgbọ́n yóò àmọ̀ kí wáyé ló ṣe rí eh àìwádọ̀bálẹ̀ rẹ̀ iná wá ní <laughs> eh? àìdọ̀bálẹ̀ rẹ̀ ní torí ẹ ẹjá ní owó wàlá ẹjá wò kí sọ́rẹ̀ rẹ̀ o àìmọye wà láàrin púrẹ̀mù lónìí tí wọ́n já ọmọ mẹ́kọ̀ọ́ ẹwà ní pé torí pé kí ni wọ́n bá sọ wá lẹ́nu kọ́n bá di pé wà lọ ṣẹlẹ̀ kọ́n bá di pọ́lá ìwọ ọmọ ìwùlẹ̀ dá sí níwà àfà ṣe bá tó àti ẹ̀hàn ìgbẹ̀rẹ̀ fún tó bá rẹ̀ tó lè fi ìrìn lọ́tọ́ kò ní hàn sẹ́nìyàn kan ṣe bá tó àyẹ̀kọ́ sí kí ni ṣe bí kò yẹ kí ni sọ́ọ̀bùlẹ̀ wọ́n kọjá lókè náà kọjá kánù kọjá kínní èmi mọ àwọn tá a jọjọ kékeré tó yẹ pé wọn ò jọmọ seventeen years lọ wọn ò tó seventeen gan sixteen years limit sáwọ́ èkó yìí tó ti fòbílẹ̀ kòdẹ̀ tó torí òsì lórí gíní rí ayé kọ́nà wọ́n bí mi sílé ìwọ́n sáà lè wí mísì parí secondary school báyìí lókè gíní lọ́jà ọwọ́ àsẹ́kọ̀ọ́ yìí ni ó tó dínú ọdún kan tó rí wọn wà láì mọ́ mọ́ dáa nínú àwọn ọ̀rẹ́ wa tàbí tó kéré dáadáa tó pọ̀ dáadáa rárá náà lẹ́mi jọ́nà lọ́wọ́ ní àbáṣe gíní ọlọ́run ní ìdíkálẹ́mìí àwọn náà bá gbé wa rọ́síkò yìí ọmọlọ́run já lẹ́mì àìlẹ́mì ọlọ́run sí kíni omi sàánú wa lónìí wọ́n lọ bí tàbà wa wọ́n láì tán gbé wa rọ́síkò yìí wọ́n bẹ̀rẹ̀ so wá ìtọ́ wá jẹ́ pé àlè sí yí wọn níbi ọ̀rẹ̀ sùn káfẹ́ ẹ̀sìn wa sí àwọn kan ni wọ́n fi lù wọn lẹ̀ wọ́n fowó wọn lẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n fi gbogbo ẹlẹ̀ kí o ní gbogbo ẹ̀ kó sì ní ọmọ mú kó mẹ́ tó bá tẹ̀ fẹ́ mú ga sí rírì ó kó sì lóhun torí ní ọ wà tí ò ti ní rí kíni tí ò ti ní tí ò ní kọ́bọ̀ mẹ́ lọ step first step so easy ni rẹ̀ mú kó kò easy tó ti dàgbà ó dẹ̀ fi dúkìá rẹ̀ ti àwọn tá à ń sọ yìí ní sídá ní pẹ́kẹ́ ní kún ó ṣe ìjírá yìí ní sídá òjò gbọ́dọ̀ wọ́n tí ní kọ̀kan kò dásọ ní wọ́n rà fún ní kò dábàtà ní wọ́n rà fún ní ẹ́ kí láàrẹ tí ó lè jáde ń bẹ̀rù sí pé ìnírí sẹ́kọ́ ìnírí tó bá ti rí pé wọ́n fẹ́ ní lápá lára rẹ̀ tẹ̀tẹ̀tẹ̀ kí ni àmọ́ ìpìlẹ̀ ní pé káàkọ́ sí sòrò káàkọ́ bá wọn lò kábá wọn lò kábá wọn lò bá ti wá rí pé kọ̀sọ́gbọ́n bí àwọn ànábì náà ti sòrò ń jò ní wọ́n ti sòrò kí ni 13 years in ní tí ẹ̀kọ́ sí years yóò tí ẹ̀rẹ̀ mọ́tọ̀ ọdún kan tó wọ́n sì kí ni tó fi nà torí pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní o àmọ́ pìlẹ̀ ní káàkọ́ sí sòrò yẹn náà káàkọ́ wò bóyá sósé manage sósé manage sósé manage tó bá ti rí kò sí manage ṣe kí ni kò tètè lọ ọlọ́ọ̀bá mọ́já aládánwò mọ́já aládánwò ẹ̀sìn o torí ẹ̀ àwọn tó abẹ́ká jọ ní kọlọ̀bá kọlọ̀bá sí wọn last question Ṣé ó máa jáwọn ìbàlẹ̀ jọ ìrìn àbí tó bá tẹ̀sí kí nǹkan yọ yọ wáyé? tí ah, islamu sọ ni pé wà látọ́bútò ìlú àmàlàkùn ẹmọ́ bàṣẹ yìí jẹ́ irú àárín yẹn ni tó dájú ní bíkọ́ mọ́ bàṣẹ tí ń se lọ́wọ́ jẹ́ kọ́ kírùn lẹ́tàn kọjọ́ gíní tó bá tẹ̀wàá rí olùsọ àníyàn yẹn dínà fílà nẹ́fìlà ní kọmọ yẹn lọ ọmọ yẹn nẹ́fìlà lọ́wọ́ ni kò lè sọ́dọ̀ ẹ̀rọ yẹn àmọ́ àníyàn yóò lè sọ ìdí síkíní di nẹ́fìlà kó wá kí méjì kó síkíní kó wá lọ bá wọn kí ibi tá lè dárùn bẹ́ẹ̀ ni pé ká ní táyà mọ́mù làbá sí a sì wá pé táyà mọ́mù tán báyìí àwọn kí òun lọ́wọ́ làwa rí omi irú yìí wọn a lè síkíní a lè járùn torí pé omi tá ni bàbá bẹ̀rẹ̀ náà ni àwọn afá mi ní pé wọ́n lo àyà yìí wà láwọn pé bó ti lo àmàlà àmọ́ yìí tó dájú ní wíká jáàmù tó wípé dánàbí sọ pé ní wà lámíyẹ̀jì dè má tí ó dẹ̀ rómi ó ti wá rómi wọ́n wọ́ fi sọ́láàt yọ́kọ̀tọ̀ ò sọ́láàtà yọ́kọ̀ tí òun yẹn ni ó gbọ́dọ̀pọ̀ clear báyìí náà gbogbo ní ó ti wá ẹlẹ́ẹ̀kejì lọ yẹkọ́ jẹ́ náfílà aláwọ̀kọ́ ní ẹkọ́ jẹ́ ẹ̀rùn torí pé àdísà náà bí sọ fún ẹnìkan náà sọ àbà pé tó bá dé mọ́síláṣí ó ti kírun tẹ́lẹ̀ wà àdìrákítà fún mi sọ̀rọ̀ lóòrì ọ̀tún wá wọn tó fa iná ha náfílà ó ti yọ jẹ náfílà là níbi dákọ ajẹ́pẹ́lẹ̀ kẹyìn ẹ̀rọ ti gíní yọ jẹ náfílà so anábì sọ ń tásìkò ọ̀run bá tó táwọn olórí yíò bá gbẹ̀rùn dó ìwọ kí òun sáré kò rẹ̀ táwọn olórí bá padà tó wá ń kí nígbàtí ṣe àsìkò rẹ̀ náà bá wà kí náfílà náà jẹ fún so ìtọ́ hàn jù ní pé náfílà lẹ́lẹ́kejì yẹn yẹn lọ hàn jù àdísì kan náà ń bẹ tó sẹ pé ó fẹ́ jẹ́ kó táàfẹ́ mi ìtọ́ fẹ́ jẹ́ lẹ́lẹ́kejì náà jẹ́ náfílà bí kẹni àwọn àwọn ni pé ìjàmbá ni pé tó súnmọ́ pé ó wà dáa ó ti kí náà yẹn sọ akẹ́yìn tí mo ti kí mo fẹ́ dànù lọ́sọ̀ dínà fílà ó ti ti parí rẹ̀ pẹ̀lú àníyàn ọ̀ràn yẹn so ọlọ́run ká dára pé ọbẹ̀ kan fẹ́ gba ládá mìsà so bí àárín ẹ̀sìn jẹ́ ni ọlọ́mọsà sí wa lẹ́nu rí ọlọ́mọsà gbọ́dọ̀ wa gbogbo tá a fẹ́ ọlọ́mọsà sí fún wa nírọ̀rùn ọlọ́mọ dààmú wa ọlọ́mọ fìtínà wa ayé wa ọlọ́jọ́ rọrùn fún wa ọrùn wa ọlọ́jọ́ sùn wọn fún wa ọlọ́mọ torí páyé wọ́ọ́dà mọ́bọ̀rùn wa jẹ́ wọ́n torí pọ́rùn wọ́n ọ̀dà máa báyìí jẹ́ ìkíní kejì ń bẹ ọlọ́mọsàdì kó sún ọlọ́run ọba náà gbogbo tá ń fẹ́ láì ọlọ́mọsàdì tó wa lọ gbogbo tá ń fẹ́ láì kí á tó wa lọ ọlá tóbi ọlọ́run ọba náà ẹ̀sìn òun gangan ni ẹ̀mí ayé ọlọ́mọsà fún ẹlẹ́sìn ọlọ́mọsà fún ẹlẹ́sìn sí jáàrí ṣe láṣẹ làwọ̀ jáàrí máa ṣe máa ṣe náà láti ṣe ọlọ́mọsà gbà lọ́wọ́ wa má wàá jẹ́ kífẹ́ ẹnu mọ́jọ́jọba lẹ́mìí wa ìkíláàsì tó ọmọ ń fún àwọn èèyàn láti fi gbaṣẹ́ láwọn لا تقدرون وبعلا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك